Ìlú Ọ̀ṣun-Tẹ̀dó jẹ́ ìlú kan tí elédùà kẹ́ púpọ̀. Ó jẹ́ ìlú tí òòṣà òkè fi irè oko jíǹkì wọn. Òjò ń rọ̀ lásìkò. Oòrùn ń ràn lásìkò. Eku ń ké bí eku. Ẹyẹ ń ké bí ẹyẹ. Ìgbésí ayé àlàáfíà ló rọ̀ kiri-ká ìlú Ọ̀ṣun-Tẹ̀dó. Ọ̀ṣun-Tẹ̀dó ò mọ ìṣòro kankan. Àyàfi Olúmo kò. Ẹbọra kan tó jẹ́ ọmọ ọ̀yá èṣù láàlú òkiri òkò. Ọdọọdún ni Olúmo kò máa ń fẹ́ wọ ìlú Ọ̀ṣun-Tẹ̀dó. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí Olúmo kò bá ti ń pàdé òpó Ọ̀ṣun ní ibodè Ọ̀ṣun-Tẹ̀dó, yíyísẹ̀ ni mọ́ ń yísẹ̀ padà tí yóò sì kó gbogbo àjálù rẹ̀ padà lọ sílé ẹni rán níṣẹ́ èyí tí í ṣe èṣù láàlú òkiri òkò. èmi kò fojú ṣiṣẹ́ díẹ̀ lónìí rárá ìyá mi àbímọ níṣẹṣe fún mi síbẹ̀síbẹ̀ ohun tá a kọ́ lákòótú kọ́ là ń mọ̀ lámọ̀ tó mọ̀ ọ́ kò burú mo ń bọ̀ ìyá mi ayọ̀ tẹ́tí. ọwọ́ ọ̀tún a máa rí yín sí ò sí o. kò sí kábíyèsí ló rán wa wá lórí ọ̀rọ̀ olórí Fágádé. àbí àsìkò ti tó ni. ó jọ bẹ́ẹ̀. tí Ọọ̀ni Olúbùṣe rẹ̀ tí Olúbàdàn rẹ̀. tí kábíyèsí ọ̀ṣọ́tẹ̀lórè tí ẹ bá wá ṣetán lọ́dọ̀ àwọn lọ́balọ́ba kí ẹ bá ń yà lọ́dọ̀ ọ̀ṣunyẹmí ní ìlú ọ̀ṣọ́tẹ̀lù kí ẹ ní èmi ọba adégòròyè ní kí ẹ gbé yín ọba adéyọká ọmọ adéọ̀sùn ìlú òtòrò lásán à ń gbègbè ayé àlàáfíà ìlú ń rọjú bẹ́ẹ̀ ni ìlú ń ráyè eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ gbogbo ọmọnìyàn ló ń fọ́n bí ọmọ èèyàn bẹ́ẹ̀ ni kábíyèsí nítorí láyé oyúgbọ́n ogun wọ̀lú àmọ́ aṣẹ́gun láyé àrẹ̀sà ogun wọ̀lú kábíyèsí àmọ́ tún ṣẹ́gun kábíyèsí láyé tí ogun ò tiẹ̀ wọ́n láyé rárá rárá rárá rárá nígbà ayé àwọn baba yín báyìí ní ṣíṣe ń ta ṣùgbọ́n láyé tí bàtà bàtà bẹ́ẹ̀ bàtà bàtà bàtà ní kábíyèsí olúwa mi kódà àwọn obìnrin ìlú ìgan rùmùrùmù báyìí. ọ̀rọ̀ sí àsìkò ti tó láti rí ọmọ ọba tuntun. bẹ́ẹ̀ ni ọmọ náà jẹ́wọ́ sùn láàrin ọmọ pẹ̀tẹ́lẹ̀ pẹ̀tẹ́ ọmọ ọba lọ́wọ́ ọjọ́. àkàsà tún sì ń bọ̀ nínú ẹ̀bùn ìyá mi sẹ́yìn ló ṣe ọ kí ló ṣẹlẹ̀. ìyá mi o bí adé ò bá kun adé nìyí ó yẹ kẹtọ ò kun adé mẹtọ kí ló dé tá à ń gbé nídìí òrò tá à ń jẹ iyì kàn wá àgbà yìí kí ló dé kí lẹ̀ṣẹ̀ wá ọ̀bọ fi ṣorí tí náà kí o fi ṣorí ìyá mi. kí ló dé kí ló rí lọ́bẹ̀. ẹ ṣeun ìyá mi mẹbí bàbá kan náà ló bẹ̀yìn àtọ̀sùn yẹmí ẹ̀gbọ́n mi tó sì jẹ́ pé ọmọ ìdílé ọlọ́sùn kan náà gbogbo wa ẹ kí ló wá dé tó fi jẹ́ wípé gbogbo iyì ọ̀sùn ọ̀sùn yẹmí nìkan ní gbà bóníṣu dé ẹ̀gbọ́n yín ni bálágbàdo gbàgbàdo wọn dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n yín yìí náà ni òun kòkò aláṣọ òfin bẹ́ẹ̀ olóbì àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ọ̀dọ̀ ọ̀ṣunyẹmí ẹ̀gbọ́n yìí náà ni kí ló dé. omíyalé omíyalé ìyá mi dákun ṣé ní ìhà yìí wà ṣé àtàwọ̀ náà ni ṣé jíjẹ ló fẹ́ jẹ lórí jẹ ni àbí mímu ló fẹ́ mu lórí mu iṣẹ́ tó kàn ẹ̀gbọ́n mi lẹ̀gbọ́n mi ń ṣe òun ìyẹn oyè olópọ̀ tí ń bò pọ̀ ọ̀ṣun lóòótọ́ èèyàn kan ṣoṣo ló lè bọ́ àmọ́ bẹ́gbọ́n mi bá dàgbàdàgbà bó bá rí ibi àgbà ń rè tó bá lọ wọ́n lè ní wá bọ́ ìyẹn tèmi náà bá wà láyé o àmọ́ bí n bá sì sí láyé mọ́ mi bá dàgbà ìwọ ló kàn ìwọ ló bọ́ nítorí ìdígi wa ló kàn yàtọ̀ síyẹn ìwọ máa dúró ẹnu tí ọ̀ṣun yẹmí ẹ̀gbọ́n mi ti bọ́ tán gbogbo aráàlú yìí ló nífẹ̀ẹ́ rẹ̀ nítorí òun gan fìfẹ́ hàn sí wọn olówó ọlọ́lá gbogbo wọn pátápátá ló nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo àwọn aláìsàn tí ọ̀ṣunyẹmí ń bọ́ tó ń tọ́jú gbogbo wọn ló ti rí wòsàn tán lọ́ọ́ fẹ́ lọ nítorí ìfẹ́ tó fi hàn sí wọn àìmọye ẹnu tí ẹ̀gbọ́n mi ń bọ́ àìmọye ọmọ tó ń bọ́ bẹ́ẹ̀ sì ni ọmọ kan ṣoṣo nìkan lòun fúnra rẹ̀ bí ọmọ òun sì ti relé ọkọ. ibi tí mò ń lọ gan-an lẹ́dẹ̀ẹ́hùn ńgbà tẹ́gbọ́n yín ó tún wá fọmọ fọkọ kábíyèsí ìlú wa ló fọmọ fún àwa <laughs> wíta ìwé lórí ibú ọlárọ́pò yẹn lòun ò fẹ́ mi èmi <laughs> èmi omíyalé bí mo ṣe rẹwà tó yìí ẹlẹ́dàá mi kù. igi iṣẹ́ màá lọ lárọ́pò ọkùnrin takuntakun sì ni irú rẹ̀ ló yẹ kó o fi ṣọkọ. ọkùnrin takuntakun olórí ibú wo agbẹ́gilére lásánlásán ẹ dákun séèyàn lágbẹ́gilére ni sọkùnrin nìyí òun náà ẹ dákun ẹ sẹ́mi ìyá mi ò jẹ́ ẹ̀ǹ kò burú okùnrin la fi ń gbé títà oúnjẹ ti sì tán wà lọ jẹun. mo ń bọ̀ wà lọ jẹun. mo ń bọ̀ ìyá mi mo ń bọ̀ gbogbo ẹ̀ là kò sí ìtòyè eyín ń bẹ̀ mo ń bọ̀ oúnjẹ ajẹ́ lánàá ajẹ́ ń jẹ ẹ̀ta. fóònù ní dìde ni oúnjẹ mọ̀ sí náà. ìyá mi mò ń bọ̀ mò ń. ń nà yín tó na mọ̀lẹ́bí rẹ̀. ìwọ tí n ti nà yìí ìwọ tí mo ti nà látò ní ànàbó mẹ́wàá ni wọ́n fi ọ ṣe méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ní sàlẹ̀ ọ lọ́wọ́. Ah, kẹ́ni kẹ́ni wo bí bí n bá ti ń nà ń bí rọ́pò bí n bá ti nà ń bí òye ó sì mọ gbé màmí rẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ni. yanjú ọmọ tẹ má jẹun wojú rẹ o èmi èéfì yá mi tayọ ọlọ́pọ́n o. ó wojú mi ìwọ tó wojú mi ọ̀hún dáa níwọ tó ti lè da ojú obìnrin lásán lásán wò lówó ojú èmi àbọ̀ mọ̀ gbọ́rọ̀ rẹ̀. <laughs> àbẹ́ tí ẹ̀rí nǹkan wọ́n ń pe àwọn ọkùnrin ìwọ náà ń sọ̀rọ̀. ẹ tó o rí i pé gbogbo àwọn ọkùnrin tá à ń bẹ́ ń bí la tó gbagbá sùn lọ́yẹ́ gbogbo obìnrin tá a bá dẹnu fẹ́ kọ gbogbo wọn náà là á fẹ́ ìwọ nìkan ló kù. mo dá lóhùn oje ìkanra rẹ ni mo fi wá máa wá di ayò ń bí ta ràn ta ìbàjẹ́wọ̀ tọkùnrin tó dáńtọ́ lẹ́nu tó dáńgájá lọ́kùnrin omíyalé ò mọ̀ fi ọ́ sakọ̀ èmi wá fẹ́ má bá kan wá o ẹni bá ti yege nídìí ayò yìí kó mọ lọ fẹ́ yálé. ó dá ó dá lọ́lá nù èmi ò mọ̀ fi ìmọ̀ fi yàtà nítorí èmi mọ̀ pé èmi ní gbègbè orókè ìdí ayò yìí ń yà fi omi yálé ń yà fi sàlẹ̀ ìmọ̀ fi láta ìmọ̀ bujó àì àì àì bẹ́ẹ̀ ni ó kú tínrín tẹ́lẹ̀. ń bá ń bá fi ya mi lù tí ń ya mi lù lẹ́lẹ́kejì tí ń ya lù lẹ́lẹ́kẹta yóò lò mí la gbẹdẹgbẹdẹ ni ó rí. gbogbo nǹkan mọ̀ màá le gbá kì í ṣe bí kí èèyàn máa máa fọ ọ̀rọ̀ omíyalé àtọ̀rọ̀ màámi kọ́ máa fi kọ́ máa fi dápara yọ́ mà lẹ́yìn. omíyalé kórópọ̀ ọkọ rẹ̀ rèé o. mọ́nà ètò fà. bó bá fọ àgùnlá èmi ò mọ ìrànlọ́wọ́ ni. èmi ló dé kí àlàfà. ọlárọ̀pọ̀ irú inú wo ló bí ọ débi tí wà àtọ̀rẹ́ rẹ̀ yanjú fi ń jà tó wáá fi ẹ̀yìn rẹ̀ gún òkúta mi bọ́ rẹ̀ lẹ pera yín. màámi sẹ́mi wàá mọ̀ pé kèrèkèrè lásán lè gun rẹ̀ ni sẹ́mi mọ̀ kẹ́ gbé e sókè báyìí kí n fìdí rẹ̀ gúnlẹ̀ lásán ni bí o ti lè dìde mọ́nu ẹ kẹ́sì máa wo gbogbo gbà ni máa ń kìlọ̀ fún wọn pé kí wọ́n yé fọ̀rọ̀ yín ṣe yẹ̀yẹ́ àbí kan fi dá para torí mi ò lè gbà. ah mebí mi tí wọ́n búre ṣó yọ nǹkan kan kúrò lára mi ni ẹ àbódí kúrò nù ọ́ láàmì ó lárọ́pò ó dà bó bá ti dòórọ̀ ọ̀la ń di ẹrù sínú àpẹrẹ fún ọ ó gbé lọ sílé àwọn yanjú ó lọ fi tòun àti ìyá rẹ̀ nínú o kán lè rí nǹkan jẹ fún bíi ijọ́ mẹ́ta torí baálé ilé ara rẹ̀ nísìn kò ní lè ṣiṣẹ́ fún bíi ijọ́ méjì. ọpẹ. ọpẹ. tó bá ti débẹ̀ kó o tújú ká ni o kán lè mọ̀ pé ò mọ̀ ọ́ mọ̀ hmm? ṣéun tó ṣeun wá dáa ẹni tára rẹ̀ ò bá ti gbèrè tàbí tí ò gba àpárá kì í dèdè ayò kì í sì báwọn do òdi ẹ mú. bóyá àfi kó ṣe ara gírí nítorí pé òun ló bí àgbẹ̀. akọ ló bí òun náà sì ń láti ṣe bí akọ ibo ló àgbà ibo ló wà lágbàlá. ìyá wa mi ò mọ àwọn ẹjẹ ń lọ rí bẹ́ẹ̀ wọn lọ. bàtà ọpẹ lẹsẹ ẹsìn ọba òjò kúkú ẹ wò kábíyèsí òní ló pé ọdún keje tẹ ẹ ti gorí àpèrè bàbá yín àwọn tó láyé ọba yín gbẹrú àgbàdókè wọn ní ká ṣe bí wọn ṣe ṣe kó lè bá a rí bí ó ti rí níṣẹ̀dálẹ̀ ìlú yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọdún kejekeje a máa ṣe ètùtù. bẹ́ẹ̀. kóòrò olúmọkò òun sì là kọ́kọ́ ní ètùtù yìí kábíyèsí odidi ọjọ́ mẹ́ta láàfin wà létẹ́ mọ́ ṣètùtù lẹ́yìn ètùtù míì tún wà tó jẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ o fúndìí èyí mo pàkíyèsí yín pé kẹ́ ẹ mọ́ gbáradì àkókò ọdún yìí ti tó. Hmm. olúwo nínú oṣù wo gan láwàá sọ̀rọ̀ yìí. kábíyèsí kò lọ́jọ́ bẹ́ẹ̀ ni kò lóṣù ah, ah. àmì la máa tẹ̀lé tí nǹkan àmì ńlá bá ṣẹlẹ̀ òun lòrò náà tó ṣe. ẹ sáwà mọ dúró dìgbà tí nǹkan àmì bá ṣẹlẹ̀ báyìí ní ká tó lè ṣe ètùtù yìí. kábíyèsí nǹkan àmì ńlá ti ṣẹlẹ̀. sáwò. ẹ ah, ẹ mọ àti ìgbà tẹ́ ẹ ti ń retí àròlé ẹ̀yin kó dé tó wá dé yìí látọ̀dọ̀ olórí fàgádé ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ ẹ̀rọ ni wọ́n bá wà àmọ́ lọ́wọ́ yìí àkọ́ lòdì dán yín bí èyí tó túmọ̀ sí pé nǹkan àmì ńlá ló wọlé yìí òrò náà tó ṣe. Hmm. Ah, yóò dà fún ọ eh, ẹ lọ ránṣẹ́ pàdé fàlà kó bífá bífá bá ti ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni kò burú ẹ lọ mọ bẹ́tò nìṣó. Good. oṣù tẹ̀dó kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ o bó sonílé bó ṣàlejò ló bá fojú kan orò orò ó gbé ẹ wá wí fáwọn ènìyàn yìí o kí wọ́n má ṣe rin ìrìn àjò kankan lọ́la àwọn aṣọ́bodè sì ti wà lẹ́nu ibodè tí wọ́n mọ sọ ibodè láti má jẹ́ kí ẹnikẹ́ni wọnú ìlú wa kí wọ́n bá a mọ́ sọ pájọ́jì làwọn tàbí àwọn òmọ̀ pàǹsòrò kábíyèsí ló ní wí fún yìí o mo wí rí àbí ìwí re. mo wí re. kéré o onílé àlejò lọ́kùnrin lóbìnrin kábíyèsí ló ní wí fún yìí wípé láti ọ̀la lọ ìséde bẹ̀rẹ̀ ní ìlú ọ̀sùn tẹ̀dọ̀ a ò sọ̀rọ̀ olúmọkò torí náà kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ bó so nílé bó ṣàlejò bó ṣàgbà tàbí ọmọdé ló bá fojú korò orò ó gbé kí ẹ wá sọ fún àwọn ènìyàn yìí o kí wọ́n má ṣe rin ìrìn àjò kankan láti ọ̀la lọ àwọn aṣọ́bodè sì ti wà lẹ́nu bodè láti má jẹ́ kí ẹnikẹ́ni wọnú ìlú wa kí wọ́n bá àmọ́ sọ wípé àjòjì làwọn tàbí àwọn ò mọ ń ṣẹlẹ̀ kábíyèsí ló ní wí fún yí o mo wí rí àbí ìwí re. kéré o fàlànà sọ̀rọ̀ ẹ láwọn ọmọ yìí tẹ́ ẹ sì lọ́mọ wẹ́rẹ́ ǹlẹ̀ mọ bó ti mójútó wọn àtòwọn àti kejì rẹ̀. àwọn tí ń bẹ lọ́ọ̀dẹ̀ tí wọn ò ní bọ́ọ̀ta ní ìsìn tí wọn ọ̀gbọ́ ẹ rèé wí fún wọn àyíká ìlú o ẹ ní sórí pẹ́ẹ́dá o ọ̀rọ̀ tó bá sọ ọ̀rọ̀ ní o kókó ọ̀rọ̀ bẹ́ẹ̀ o mọ̀mọ́ bóbó ta ayé mọ̀mọ́ bóbó ta àgbà wọ́n mọ bóbó ta tó fara ajá taare tí ò lè ta ataare ìlú wa kíre wa ó sùn wá wá kó sùn wá bọ̀ o kẹ́ni ẹlẹ́ni ọmọ gbà ṣe wa ṣe o kó má gbà ṣe ọba wa ṣe ìbọn ọdẹ kọ́ mọ́ bà wá kó má bọ̀ bá wa o ọfà ọdẹ kọ́ mọ́ bà wá kó má bọ̀ bá wa o àgọ́ olúkòso arẹ̀kújayé iná lójú iná lẹ́nu ìgbà àrá ní ọ̀sán lọ́dún yìí lára ọmọ pàwá kọ́ mọ́ bàbá wa o. èṣù láàlú ògiri òkò abániwọ́nà bá àrídá ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́lù ẹ̀bẹ́lẹ́kún ẹ̀lẹ́kún sunkún láàróyè ń sẹ́jẹ̀ obì rẹ̀ rèé o hmm. èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe o èṣù má ṣe mí kọ́ ọmọ sọ bá wa o kọ́ ọmọ sọ ọmọ ìlú yìí dúró láàlú ògiri òkú bí mo rí ọ ní ìta máa yà kí ọ àmọ́ nínú ilé mi màmá wà ń wálé. àwo àwo àwo àwo àwo àwo àgò àwo. mi ò tó aládékọjú àbùdí mo wá tẹ̀sí ọ̀la níwájú rẹ ọlọ́mọ ń retí igbe wọ́n mú mi wọ́n mú mi ilé rẹ̀ ń bẹ láàfin wọ́n á gbọ́ mi wọ́n á gbọ́ mi ọ̀sùn fúnkẹ́ ò wọ́n á mú mi wọ́n á mú mi ilé rẹ̀ ń bẹ láàfin wọ́n á gbọ́ mi wọ́n á gbọ́ mi. thank you gbogbo yín wà nígbà tó lórí bọ́ta láàfin. olúwa mi torí ṣeré inú gbọ́ wa. kábíyèsí àmì là ń tẹ̀lé. àmì rẹ àmì dídí ojú ogun la wà. bọ́ọ̀rẹ́ mi fún mi lámì ìpín máa sọ láta. bọ́tà mi fún mi lámì ìrè máa fún lẹ́mu. òmò rẹ kọ̀mọ̀tà ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. kábíyèsí ọ̀ṣunfúnkẹ́ ti dalẹ̀ ó ti dọ̀tá ìlú ó ti kú olólórí láàfin ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. ọ̀sùn fúnkẹ́ wà ń pamọ́ olúwo. ìpamọ́ bọ fún kínni. ọ̀sùn fúnkẹ́ fojú kan orò. kábíyèsí ọmọ mi ò fojú kan orò ẹ̀yin náà sì mọ̀ pé ọ̀sùn fúnkẹ́ máa ń sìnrán ẹni tí sì ń sìnrán kò lè rí nǹkan kan ẹni tí ń sìnrán tí ń sàsùnrìn kò lè rí nǹkan kan. ọ̀sùn yẹmi ọ̀rọ̀ mọ̀ ti le ju báwọn lọ èmi náà ti sa gbogbo agbára mi àmọ́ wọ́n náà sùn fún kẹ́rí wọn kódà wọ́n pò ló kọ́ sá gẹ́gẹ́ bá a sì ti mọ̀ béèyàn ò bá ṣẹ̀ ẹ̀rí ọkàn ni mọ̀ jẹ́ ni ẹ̀rí ọkàn ló mọ̀ sùn fún kẹ́sà. kódà ìwà sísè kí n sísè kábíyèsí. lóòótọ́ mo jọba lórí ohun gbogbo àmọ́ wọn ò lè jọba kí n wá gajàsà àti ìṣẹ̀dálẹ̀ tó fi ń jọba lọ. ọ̀sìnyẹmí bí n bá ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ àṣà àti ìṣẹ̀dálẹ̀ ìlú ilé rọ̀ mí lóyè wá wò ó kí wá ṣe yíyọ lóyè ló ń ṣe mí bí kì í ṣe àwọn àjálù tí ó mọ dé bá lù bí n bá ṣe bó ti tọ́ àti bó ti yẹ. kábíyèsí kí ni bó ṣe tọ́ kí ni bó ṣe yẹ ohun tá a bá pè ní títọ́ ló ń tọ́ ohun tá a bá pè ní yíyẹ ló yẹ ọmọ mi dà ọ̀sùn fún kẹ́dà. fara rẹ balẹ̀ ó yẹ ó yé ọ nítorí àṣà àti ìṣẹ̀dálẹ̀ wọn fi tọ̀wọ̀ náà gẹ́gẹ́ bí ìyá ọ̀sùn. kábíyèsí o. yé ọ̀sùn aşkınla Aşkın ye, aşkın ye Aşkın ye, aşkınla Olúwo gbà mí, Olúwo gbà mí báwo nígbàwọ nígbàwọ báwo bàbá onígbàwọ àwọn àtẹ àwọn afárafẹ ọmọ mi ọmọ kan ṣoṣo ojú ẹ̀pà ojú èrè ọ̀sùn fún kí ayaba olúwo gbà mí. ọ̀ṣùyẹmí wọ́n làágùn jìnnà bá a bá ju abẹ̀bí òkè nígbàgbà ibi pẹlẹbẹ ní ọmọ ìlélẹ̀ àmì látẹ̀lé àmìlà tẹ̀lé nílùú ọ̀ṣun tẹ̀lé ètú ti sàmì pé ohun abẹ̀mí lòun fẹ́ kò wá sọ pé dandan ọkùnrin obìnrin onílé àbálejò kò sọ pé ní yẹpẹrẹ àbí èèyàn pàtàkì ṣùgbọ́n ẹni ìyówù ó lè jẹ́ tó bá fojú kan olúwo lálẹ́ orò olúmokò òun la gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀. a kì í wá fi ọmọ rẹ̀ bọ̀rẹ̀ ibi abala tí a dé yìí ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ni àfi ká ṣe é bá mi ṣe sọ bí bẹ́ẹ̀ kọ́ ìlú yìí ó dohun àmúpìtàn yóò parẹ́ ọ̀ṣúnyẹmí wòmí lójú awo ni ọ́ awo ni mí wọ́n sì ní ó dé bá olúgbọ́n olúgbọ́n mu mọ́ra ó dé bá rẹ̀ṣà arẹ̀ṣà mu mọ́ra ó dé bọ́ràngún lé ìlà ọgbà tiẹ̀ bẹ́ẹ̀ ó sọkàn akínni wòmí tó bá jẹ́ èmi náà lọ́sẹ̀ sí lọ́wọ́ ìbá àṣọmọ mi ìbá àṣàyà mi kódà kó ṣe mí gangan wọn fira mi lẹ á ṣe bá a ṣe fẹ́ ṣe yìí. kí lè wá fẹ́ sí i. ọ̀ṣunyẹmí ká má dòónà pẹ̀lú á bẹ orí ọmọ ẹ̀ sójúbọ ni. ṣerú eléyìí fún mi ẹni tó mọ rẹ̀ fẹ́ kú mo gbà á là ni ẹni tó mọ rẹ̀ gbóná èmi náà mo gbà á là gbogbo mo kábíyèsí bí wọn sẹ́yìn mi mo ń fi ọwọ́ tún gbé oyún mo ń fi tòsí gbé ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wèrè alárùn ọpọlọ èmi náà mo ń ṣètọ́jú wọn gbogbo ọmọ bíbí ìlú yìí kò sí ìtòsẹ́yìn mi oṣù tẹ̀dọ̀ kí lẹ́bẹ̀ẹ́ fi sọ fún mi kí lẹ́bẹ̀ẹ́ fi sọ fún mi yìí oṣù ah! tẹ̀dọ̀.

you. nìyẹn o bàbá ṣebí láàárọ̀ ìníyanjú kú níyà yanjú bá gbalẹ̀ ìyá rọ́pò lọ ìpè rọ́pò ló pa yanjú ọmọ òun bí rọ́pò ṣe ń ti òde bọ̀ báyìí níyà yanjú bá fi eyín gbámú ló bá bùjẹ tìkọ́rọ́ tìkọ́rọ́. kí ló wá bùjẹ. ìyá yanjú rèé ẹni kò lanu ẹ. ẹ ń gbọ́ àwọn náà lánàá rẹ̀. kí tún ni. Motúnráyọ̀ ni o. kí ló tún ṣe Motúnráyọ̀. Motúnráyọ̀ lóyún oṣù kínní ó lóyún oṣù kejì ó lóyún oṣù kẹta débi oṣù mẹ́sàn-án ni Motúnráyọ̀ bá bí. ẹ ẹbẹ pé wọn là á kí ni. ẹbí wípé kí ló bí. ẹ kí ló bí ọkùnrin àbóbìnrin. Motúnráyọ̀ ò bọ́kùnrin o Motúnráyọ̀ ò sì bóbìnrin o. kò sí kẹta ọmọ kí ló bí. ewúrẹ́ Motúnráyọ̀ bí o. Ah! ewúrẹ́ àwọn ọlọ́gbọ̀n. kábíyèsí àbọ̀dè rèé o. ọ̀ṣunyẹmí ti gbàbọ̀dè nítorí ìdájọ́ tá a ṣe fún ọmọ ẹ̀ kábíyèsí òpó ọ̀ṣun ti wá di abẹ́rẹ́ inú omi lẹ́nu bodè a ò rí. ẹ wọ. gbẹ̀dọ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí tó pọ̀ ọ̀sán ọ̀bá sílẹ̀ bá bodè mọ́ olúmọkọ̀ wọlé tọ̀ wá ikú ọ̀wọ́wọ́ àjálù àrùn tí ò gbóògùn yọ wọnú ìlú wa èèmọ̀ tá a lérò yọ mọ̀ ṣẹlẹ̀ òun burúkú àwa máa já lóun burúkú kábíyèsí kábíyèsí ọ̀sùn yé o màmá bínú. ẹ̀yin awo kí wàá ní ṣíṣe báyìí. kábíyèsí ọ̀sùn yẹmi ti jojú mẹ́ràn ó ti ṣe nǹkan èèwọ̀ ẹ jẹ́ kó fojú winá. ọ̀jẹ̀ sì ni ọ́ kò wá yẹ ká gbá ọ̀jẹ̀ rẹ mọ́ sọ̀rọ̀ bí èwe wò ó kì í dé bá ní ká yẹrí o ṣebí nínú ìlú yìí ni gbogbo wa wà nígbà tí bàbá mi fẹ̀mí ara rẹ̀ lẹ̀ fúlùú ọba ni bẹ́ẹ̀ ni bàbá mi ba lórí ohun gbogbo ni kò kànrán kó lọ sójú ogun àmọ́ nítorí jagunjagun ní kó tó jọba bàbá mi fàpèrè lẹ̀ ó kọrí sójú ogun ó fẹ̀mí ara rẹ̀ lẹ̀ ó bógun lọ ẹ wò nígbà míì ẹ̀jẹ̀ aráàlú á máa ta sílẹ̀ torí kílù lè rojú àgbọ́tálálẹ̀ o bẹ́ẹ̀ ni ìṣẹ̀dálẹ̀ ṣàgbà gbogbo wa wo kò dùn mẹ́mi náà nínú lóòótọ́ ọmọ rẹ lọ sún fúnkẹ́ àmọ́ ayé ani lọ́dẹ̀ ẹ̀dẹ̀ mi èé wá ṣe èé ṣe ọ̀sùn yẹmí tó lọ gbọ́pù ọ̀sùn torí inú ń bí ọ. mo júbà forí adé o orí adé tí mò ń sọ yìí ìtì adé tá à ń wò lọ́ọ̀kan yìí kì í ṣe ti èyí aláìmọ̀kànmọ̀kàn tẹ̀ dúró síwájú mi rà á adéọ̀sùn ìwọ kéré ipò ló sọ ọ́ dàgbà bẹ́ẹ̀ ni mo wí adéọ̀sùn ọ kéré ipò ló sọ ọ́ dàgbà wọ́n ní sísè mo dé bàbá ìtàn yóò bá àròbá ní kékeré títa pa ọ́ tán èmi lolóore rẹ. kóró gbọ́ alẹ́ nu ẹ ọ̀rọ̀ tó ń sọ ọ̀hún ọjà ẹ lọ. olúwa wo sí mi ẹ̀dọ̀ ọ̀sùnyẹmí nítorí ìrègùn la ṣe ń ṣoore ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ mo dúpẹ́ fọ́sùn tó fi ọ́ ṣe sábàbí oore fún mi àmọ́ ẹ mọ̀ wá já fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin ẹ mọ̀ jà mọ́ káwọ́ àkàrẹ̀ yìí ọ̀sùnyẹmí ìbéèrè kan ní béèrè lọ́wọ́ rẹ níbo lòpọ̀ ọ̀sùn wà. ìbéèrè dàgìnì. ah kábíyèsí kábíyèsí ọ̀sùn gbé òpó ọ̀sùn wá kò gbé ọ̀pọ̀ ọ̀sùn wá fún tí ọ̀sùn yẹmí ṣe yìí ẹ jẹ́ ká bẹ́ orí rẹ̀ sójúbọ. wo ọ̀sùn yẹmí tó o bá kọ̀ tó lóòní sọ bí òpó ọ̀sùn wà ìyìn ní fagbára mú ọ. àmọ́ ojú tí mo dì í kí n tó là á mo fẹ́ kó o buyẹ̀ pẹ̀lú ìlọ́wọ́ kó o kọjá lọ sókèèrè. yẹ̀pẹ̀ nìkan kọ́ ọ̀kadì ẹ̀sìn ká bẹ́ orí rẹ̀ sójúbọ ní. yorùbá ní bọ́rọ̀ bá kan òkè tó bá kan ó tún rún bí àgbé sí kábíyèsí ló rán mi sí ọ. nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ ọ̀ṣun fúnkẹ́ tó ti ṣe bó ṣe lóun ó ṣe tó ti fìlú lẹ̀ omi bíi tán ipò àgbà kàn ọ́ látòní lọ ìwọ ló mọ bọ òpó ọ̀ṣun lù wá ẹ̀kejì ẹ̀wẹ̀ àròpọ̀ ọ̀ṣun mọ́nú lòó kí la fẹ́ ṣe kí la mọ̀ bọ̀. ọ̀ṣun ló rán mi èmi kọ́ mo rànra mi o àṣẹ dọwọ́ ẹni tó rán mi. Hmm. ọ̀ṣun yẹmí ló kúrò nínú ìlú yìí ọ̀ṣun òfìgbà kankan fi wá sílẹ̀ nínú ìlú yìí fún díẹ̀ yìí máa bá ṣe máa rí òpó ọ̀ṣun tuntun tá a ti rí tuntun èdè àtijọ́ la máa pè sínú rẹ̀ tá a bá ti pè làbùṣe bá bùṣe. ẹ ṣeun ẹ jèrè. ó kù níbọn ń ro àwọn òyìnfà wọn ní tá ò bá rà dàn á máa fòun bè ṣẹ bọ orí kan wà tèmi náà ń wá lọ́wọ́ rẹ̀. Hmm, ìrànlọ́wọ́. Mm ẹ ń ṣàwò. bẹ́ẹ̀ni nípa ọmọ mi omíyalé ni gbogbo alamọ yìí pé nígbà tẹ́gbọ́n mi ọ̀ṣunyẹmí ti kúrò ń lu tẹsí bomi sòǹsò tẹfì mi rọ́pò tádé mo pé ọmọ ẹ̀gbọ́n mi náà ọ̀ṣunfúnkẹ́ kọlọ́n kó fọrùn kẹ ìyẹn ìyàwó kábíyèsí ẹ mo wá rò pé ọmọ mi omíyalé ó rẹwà ó ṣe wò lójú ó ṣe mú yangàn láwùjọ mo wá rò pé bóyá ta. kábọ̀ rìn kómíyalé dayọ̀ ọba. olókéré <laughs> jù ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí. Hmm. iyì ni kábíyèsí máa ń fàyà nílé ṣe é omíyalé ta sí ń sọ yìí ọmọ rẹ ni ọmọ ọ̀ṣun. Thank ah, <laughs> you. ìrìn àjò kan fẹ́ẹ́ pin ìrìn àjò mi fẹ́ bẹ̀rẹ̀. léyìí tó túmọ̀ sí pé oyè ẹ ò kúrò ní nìṣà. sọ bá wọn ẹ má dọ́rọ̀ lù ìdá mi. ó tòru àwẹ̀. ó tó dáa tó tó tún tọrọ owó ṣé dídá la máa ní kò dáa ni àbí pípé la máa ní kò pé ó sì ń kẹwì kò mọ sí ohun tó fẹ́ ṣe àkọ́kọ́ mo gbọ́ pé wọ́n ní ìlú Ọ̀ṣun tẹ̀dó ló ti wá bó o sì ti mọ̀ pé ìlú Ọ̀ṣun tẹ̀dó ìlú ẹni rere ẹni bá sì ṣe bí níbi mọ̀ bá a jẹ́ wípé ó ti ṣe bí nìyẹn ẹlẹ́ẹ̀kejì bó ṣe ń wò ó kò ní nǹkan tí fi ń jẹ́ ọmọkùnrin lábẹ́ o. irọ́ ni. mo gbọ́ wípé ó ṣàṣemọ́ṣe kan nínú ìlú wọn náà fi gé nǹkan ọmọkùnrin rẹ̀. àmọ́ kò yé mi tó o ṣùgbọ́n kò lábẹ́ kò láwẹ́ kò sì lò hmm. ó lọ́wọ́ òkú abẹ̀mí ni. omíyalé omíyalé báyìí kọ́ la ṣe ṣojú jòbí lọ́jọ́ ẹ̀dẹ́ ah, ó pẹ́ ó pẹ́ tó ti yọjú sí mi. kò mọ ọ̀rọ̀ rìn báwọn ah, ẹ sáà mọ̀ pé ṣe ni mo máa ń rọ kábíyèsí lẹ́mu kí n tó kúrò àmọ́ òun ò fẹ́ kó mọ̀ jẹ́ gbogbo ìgbà lisa òye òye yìí o. mi ì ṣe lisa mọ́ mo ti dolú àwo ìlú yìí agbára sì ti pọ̀ lọ́wọ́ mi ẹ bó èmi bó ṣe dáàfin ó ní ta ọlọ́nà tá a gbé gbà ó ní bá a ṣe rìn kì í ṣe bá a ṣe jọ sọ́ọ̀nì ah, òun òun forun ìdùn mi pọ̀ jù ebó sì mọ́ pé torí rẹ nìṣe níyàwó lé tí mò ń wá parọ́ mọ́ṣẹ́ mọ́ṣẹ́ àwo. Ah. ó dà ẹ mọ bínú ẹ mọ bínú ó yẹ ẹja ṣe ọ̀tá sí. èmi èmi ò kánjú ṣe nǹkan kan lónìí o ń farabalẹ̀ ṣe ni ẹ tó ti yọ báwọn <laughs> adéròjú mi ń kọ́ ọmọ mi ń kọ́. adéròjú ń bẹ adéròjú ń bẹ lálàáfíà rẹ. ọmọ bólé de òkú títa bá bá ẹ gbọ́dọ̀ gbẹgẹ ọmọ bá dìẹ kó àtàlà lọ ìran bá bá ta ní bá ọbí lẹ yẹkẹyẹ awo rojú lèmi kúkú sọ ọmọ mi ṣùgbọ́n ẹ mọ̀ pé ní adéròjú yín lọ bóyá pò ọba lè kàn án náà bó bá dọ̀la àbí bò ní. bá a ṣe sọ ìnìkòjò orí ọjọ́ mẹ́ta mẹ́ta ni mo fẹ́ kó máa yọjú sí mi aya mi ìyá ọba lọ́la amẹ́ríkà ẹ̀yà pè mí náà ní bàbá ọba lọ́la. Baba ọba lọ́la oúnjẹ ló ṣe ń tà sí oúnjẹ. ìyá ìdúbẹ̀ ìdúbẹ̀ ìdúbẹ̀. ẹ̀yin ni ọba lọ́la akínkanjú sì ní ìjọba ìlú ọ̀ṣun tẹ̀dó bàbá bàbá yín jagunjagun ni bàbá yín gan-an jagunjagun ni ṣùgbọ́n òun ò rí ogun nítorí pé ní àsìkò rẹ̀ ìlú tòrò ìlú rójú kò sí ogun kò sì sí ọ̀tẹ̀ mọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà gbogbo àwọn ọmọ adíọ̀ṣun a máa gbáradì bíjà wà bíjà ò sí nítorí náà màá kọ́ yín ní àwọn nǹkan kan ká a bẹ̀rẹ̀ láti bí ẹkẹ ṣe wá rí nínú ẹkẹ ọgbọ́n wà agbára wà ọgbọ́n sì máa ń ju agbára lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí jáánù a wà lọ sí orí igbé kan ré kan ọfà rèé ẹ méjèèjì ẹ fojú sí o ọfà rèé àmọ́ ń ta ni. wọ́n lé aládé. òótọ́ ni pé adélànà ti pa awórójú. adérójú. bẹ́ẹ̀ ni adélànà ti pa ńlọ́mọ ó ti já mi síwọ́wọ́ ó ti já mi lásán. kábíyèsí èèwọ̀ òrìṣà àmì látẹ̀lé àmì rẹ àmì bí ojú ogun làwà bọ́ọ̀rẹ́ ẹ̀mí bá fún mi lámì ibi màá sọ́ láta bọ́tà mi bá fún mi lámì rẹ màá fún lẹ́mu kò mọ̀rẹ́ kò mọ̀ta ẹ ń bá dalẹ̀ á balẹ̀ lọ. olúwa wo ọ̀rọ̀ yìí ò yé ọ àròlé ọba ọmọ ọdún méje ló ṣèèṣì pàbúrò rẹ̀ ọmọ ọdún márùn-ún ìyún adérójú kì í sáwórójú ó ti fẹ́ mọ ọgbọ́n mọ bàfọ́sùn ọ̀rọ̀ tá a sì ń sọ ọ̀rọ̀ àwọn ọmọdé méjì ni ọmọ ọdún méje àtọmọ ọdún márùn àwọn méjèèjì ọmọ ọba. àmọ́ owó ti wọlé lánàá o àmọ́ dín ní o. Ah! wèrè ọ̀tún wèrè òsì wèrè kékeré wèrè àgbà wèrè ọ̀tún wèrè òsì. Ah! àwọn ibà ènìyàn wọ́n ti ti bí ọmọ ọmọ mi wọ́n ti yọmọ mi wẹ̀rẹ̀ ẹ máa mú ẹ máa mú. ìdájọ́ òrìṣà ló délẹ̀ yìí o kó tó di pé yóò dàjà ká tí ó mọ rìn káàkiri láàrin ìlú ẹ jẹ́ ká lọ rèé bẹ́ẹ̀ni adélàlọ́ sójú bọ. a kì í fọmọ rẹ̀ bọ rẹ̀. ọmọ tó bá wù wọ ọmọ rẹ̀ lọ́mọ rẹ̀ kábíyèsí àmì ẹ méjì ká dijú sábì ibi tí mo ń ṣẹlẹ̀ lọ́dún méje méje ká ṣe bó ṣe ń ṣe kó lè bá a rí bí ti rí. olúwa mi o olúwa mi ẹ wò ohun tí mo yí lọ sọ yìí. kí ló ń tọ́ orí. olúwa mi ẹnu bóyá láti ń bọ̀ ah, òpó ọ̀ṣun olúwa mi ó ti pòórá. sọ́tọ̀ àti ìkọ́fálẹ̀ ifá ti ń ṣe kábíyèsí ẹja lọ rèé bẹ́rí adélà lọ sójú bọ kó tó di pé mi ò mọ tẹ̀yìn wọ́n gbé wa lẹ́nu <laughs> ó dáa. Hmm ìyáàfin lóòótọ́ ẹ̀yin kọ́ lẹ dẹ̀jẹ̀ lé mi lórí àmọ́ ìyàwó bàbá mi lẹ jẹ́ ńgbà wọ́n wà láyé látìgbà tí mo ti wá gorí ìtẹ́ àwọn bàbá mi ìmú tí wọ́n mú ìyá mi mo mú yín ìyáàfin èèmọ̀ ti wọ̀lú ọ̀sùn tẹ̀dọ̀ wọ́n ní yèyé ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ agbọmọ Ọ̀rúnmìlà ìyáàfẹ́ ṣàánú mi tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ńgbà yá àwọn bàbá mi ẹ jọ kí wọ́n mọ̀ ń ṣe. ogun la rí rí ní ìlú ọ̀ṣun tẹ̀dọ̀ a ò rí èèmọ̀ bí ewu báyìí rí mi ò mọrú orin tá a kọ sí gbẹ̀du yìí. bàbá mi adégbọrọ̀ adé ọ̀ṣun ọ̀rọ̀ ìlú ọ̀ṣun tẹ̀dó ti rújú o ẹ̀yin lẹ́sìn ìṣèlérí fún mi wípé bọ́rọ̀ ìlú bá ti rújú kọjá agbára mi ẹ ò ní fi mí sílẹ̀ bàbá mi ọ̀rọ̀ ìlú yìí ti kọjá agbára mi wà yìí. jáde yan káàdì ọ̀sán ọmọ mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ níjó àgẹmọ tọgbọ́ntọgbọ́n láàjíjó àgèrè. rèé. kábíyèsí mo jẹ́ ìkan lára àwọn ọkùnrin nínú ìlú yìí bílù yìí sì ṣe tóbi tó tóbìnrin pọ̀ jaburata nínú rẹ̀ tó obìnrin kan péré òun ni mo nífẹ̀ẹ́ sí tífẹ̀ rẹ̀ sì wà lókun àyà mi obìnrin náà ni omíyalé ó wá jẹ́ ẹ̀dùn ọkàn ńlá fún mi ìgbà tí mo gbọ́ pé omíyalé di àyà kábíyèsí ṣe ló dàbí pé ẹ fọwọ́ ọlá gbá mi lójú èyí wọn wá dùn mí torí pé yorùbá bọ̀ wọ́n ní tí bàbá bá kú bàbá ní kú ìbá dẹnu fẹ́kẹ́ lómi ìbá sì nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ohun tí ìbá mú sọkùnrin wọ́n ti bù jẹ wọ́n sì ti gé e dànù lẹ́yìn eléyìí náà tún wá lé mi kúrò láàrin ìlú mo dèrò ìlú àjòjì ṣùgbọ́n pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ìfẹ́ omíyalé ò kúrò lọ́kàn mi bí n bá dijú àbí mo lajú tí n bá lálàá omíyalé ní ń rí mo wá pètèpèrò mo wọ́nà bí wọ́n ti máa yọ́wọ̀lú yìí lóru òru kábíyèsí àwọn aṣọ́bodè ti ń gbàbọ̀dè fúnlùú yìí tipẹ́ tí wọ́n bá ti gbowó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ mi wọ́n jẹ́ ń yọ́ wọnú ìlú lóró òru ohun tí mo wá fẹ́ wá ṣe nínú ìlú èyí wọn ò mà kàn wọ́n kábíyèsí bóyá mo fẹ́ wá pa kábíyèsí ni àbí mo fẹ́ wá polórí àbí mo fẹ́ wá tùlú àbí mo fẹ́ wá kóòlù èyí wọn ò mà kàn wọ́n ṣùgbọ́n ohun tèmi fẹ́ wá ṣe lásán ni pé kí n wá síbi fèrèsé ọba bóyá mo lè gbọ́ ọ̀rọ̀ olólùfẹ́ mi tí ṣomíyalé àbí kí n kófìrí ẹ̀ ibẹ̀ ni mo ti rí wípé gbogbo àwọn tí ń ṣọ́ ààfin wọ́n máa ń sùn fọnfọnfọn ni lọ́wọ́ alalẹ́ mọ́wọ́ òru látàrí ẹmu tí omíyalé ń fún wọn mu èyí tó wá ṣe mí kàyéfì jù ni wípé omíyalé ń yọ kúrò láàfin lóru láti lọ ọba lisa. lisa. bẹ́ẹ̀ ni kábíyèsí lisa tó di olúwo lọ́jọ́ òní ká má fọ̀rọ̀ gùn kábíyèsí omíyalé àti lisa wọ́n nípàdé bòńkẹ́lẹ́ láàrin òru. kí ni wọ́n mọ̀ ń ṣe. kábíyèsí àjọṣepọ̀ ni kódà tí kì í bá ṣe nǹkan ọmọkùnrin mi tí wọ́n ti gé dànù gẹ́gẹ́ báwọn aráàlú yìí ṣe mọ̀ akíkanjú ni mí ìbá ti jìjàgbara ìbá ti gbàyàwó mi ìbá ti gbé e lọ. àmọ́ kí láǹfààní orógbó bá pa kò láwẹ̀ bá jẹ́ kò tún dùn òun ni mo fi wá fìmọ̀ ṣọ̀kan pé wọ́n wo ibi tí wọ́n bá yàrá eré tí wọ́n ṣe yìí já ibẹ̀ ni mo ti wá rí wípé omíyalé lóyún fún lẹ́sà tó fi bí awórójú tẹ̀yìn ń pè ládérójú ká má dé ìnà pẹnu ọmọ ọkọ òun ló pa ọmọ àlè ọmọ olúwo òun sì ni àwòrójú tí ẹ̀yin ń pè ní adérójú. Ah! òun ló jẹ́ kí kàrámọ̀ olúwawo pọ̀ lórí ọ̀rọ̀ yìí torí pé òun ló ní ọmọ tó kú àti wípé májẹ̀mú wà láàrin ìyá omíyalé àti lisa pé tó bá jẹ́ kọ́ ọmọ òun fẹ́ kábíyèsí ohunkóhun tó bá fẹ́ òun ó ṣe é fún ohun tó lu àwo sì fẹ́ ni wípé kóun máa ní àjọṣepọ̀ pẹ̀lú omíyalé. ah kábíyèsí kábíyèsí ah òkun ò mà kí ń hóruru ká wà á rúru ẹ má tì sáré jà èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ó ṣeé ṣe kó jẹ́ irọ́ ni mò ń pa fún yín àmọ́ màá gbà yín lámọ̀ràn kan pé tí omíyalé bá ti gbé ẹmu wá bó ṣe máa ń gbé wá lálẹ́ ọjọ́ tó bá ti gbé wá ẹ gbà á lọ́wọ́ ẹ̀ ẹ díbọ́n ẹ ṣe bí ẹni pẹ́ mú ṣùgbọ́n ẹ má mú kẹ wá wo ohun tí ó ṣẹlẹ̀ àti wípé ẹ ò lè dá ìjà yìí jà o torí pé Lisa tó di olúwo lọ́jọ́ òní ó gbowó bí àpárá tí gbogbo wa sì mọ̀ ẹni tí lu iṣẹ́ òun ni kẹ́ lọ bẹ̀ o Ọ̀ṣunyẹmí òun nílùú Ìṣẹ́ ẹ lọ bẹ̀ ẹ́ mo ti rìn nínú ìlú yìí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo ti rìn lọ́gànjọ́ mo ti fojú ba iwin mo ti rìn láfẹ̀mọ́júmọ́ mo ti pàdé àǹjọ̀nú mo ti rí àyè ẹni tó kú mo ti rí òkú ẹni tó wà láàyè. kò yé mi tó kábíyèsí òpó ọ̀ṣun tẹ ò rí mọ́ kì í ṣòun ló wà lẹ́nu bodè o àti pé ọ̀pá tó wà lẹ́nu bodè kì í ṣòun lòpó ọ̀ṣun ọ̀ṣun fúnkẹ́ ọmọ ọ̀ṣun yẹmí tẹ pa lọ́jọ́ kìíní àná òun gangan lòpó ọ̀ṣun tó gbé ìlú ọ̀ṣun tẹ̀dó dúró ọ̀ṣun fúnkẹ́ òun ló wà nínú ọ̀pá tẹ̀ ń pè lòpó ọ̀ṣun ọ̀ṣun yẹmí ni kẹ́ lọ bẹ̀ o torí pé mo ti rìn lọ́sàn-án mo ti rìn lóru mo ti tẹ ibi tí èèyàn ń tẹ̀ mo tún ti tẹ ibi tó jẹ́ ti tàǹjọ̀nú nítorí pé mo rora mi pín pé kí n kú ṣùgbọ́n ikú ò pa mí mo ti gbọ́ ọ̀rọ̀ àǹjọ̀nú mo ti gbọ́ ti tòrìṣà ọmọ tẹ pa lọ́jọ́ kìíní àná ọ̀ṣun fúnkẹ́ ọmọ ọ̀ṣun yẹmí òun ló kú ọ̀ṣun o kábíyèsí ọ̀rọ̀ ìlú yìí mú mi lọ́kàn yìí bákan náà ló sì rí lọ́kàn tèmi náà kódà mo ti sọkún sọkún sọkún ojúlówó ọ̀ràn mi iṣẹ́ lórí ọ̀rọ̀ ọmọ wa tó ṣaláìsí mi àmọ́ fúnra mi lèmi náà bára mi sọ̀rọ̀ pé omíyalé hmm, hmm, bó o bá fi esu kún á tò ní dọ̀là kò ní kọ́mọ rẹ padà wá. Báyìí fi pàrònú rẹ̀ kódà ó ṣeé ṣe kémi gan mú lálẹ́ yìí fúngbà àkọ́kọ́ ó sin wọn lórí mo sì kí ọkọ àtẹmọra àmọ́ ẹmu yìí ò lè tó mi bẹ́ẹ̀ ni mo nílò ẹmu púpọ̀ lálẹ́ yìí jọ lọ bá mi bù sí wa. Thank you. Mm-hmm. cabeça. bẹ́ẹ̀ni ẹ bá dà mí lóògùn mi nífọ̀ lẹ́yìn èmi lọmọ adé ọ̀sùn pa lọ́mọ <laughs> ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni gbogbo ọmọ rẹ̀ méjèèjì ní ìfipá. olùwàwọ̀ ẹ ẹ ṣe sùúrù ṣe rọrọ tó ń bẹ̀rẹ̀ sùúrù láàánú. o ṣeun. kábíyèsí kábíyèsí ah ogun màkì ń wò káwá rò ẹ má ti sáré jà. ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ òun ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ. sùúrù ni ó jí ọmọ mi padà bí sùúrù ni ó jí ọmọ mi padà òun ṣeré. olùwàwọ̀ ẹ̀dá àpò ẹ sàmọ̀ pé bí erin méjì bá ti jà koríko bẹ̀ ni ó jí ẹ̀dá àpò ẹgbà èmi ọmọ bolóde òkúta bá kú bọ́dọ̀ gbẹ́gi <laughs> ìjẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹni sùúrù ẹni sùúrù ẹ jọ̀ọ́ ah, olùwàwọ̀ yìí mò ń bá sọ̀rọ̀. ọ̀ṣunyẹmí àwa àlú ọ̀ṣun tẹ̀dó ni ẹnu tí gbìn wá fi bó òòṣà àwa fi lalẹ̀ ẹlẹ̀ ni ìlú ọ̀ṣun tẹ̀dó ti dàrú ọ̀pọ̀ èèyàn ló ti kú ọ̀pọ̀ èèyàn ló sì ti ya wèrè olúwawo tèmi àti ẹ mọ̀ ó ti filẹ̀ sasọ́bọ́ra lisa sì ti wá dolúwawo àtìgbà tí lisa ti dolúwawo ó ti gbàbọ̀dẹ̀ fún ìlú ọ̀ṣun tẹ̀dó eku òkè bí eku o bẹ́ẹ̀ lẹyẹ ò kẹ́ bí ẹyẹ sọ wá ń wo kábíyèsí wa yìí gbogbo ìyà tó wù ẹ́ lọ́kàn láti fi jẹ ó ti jẹ lọ́pọ̀ ìlọ́pọ̀ ẹ bó ṣe wà yìí ọmọ kábíyèsí ti kú ọmọ ẹ̀ kan sì tún ya wèrè sékèmí wá sọ ọkàn akin ni kábíyèsí fi dúró bẹ́ẹ̀ sóhun wo kábíyèsí àwa bẹ̀bẹ̀ àṣẹ òpó lásán làwárí mọ́lẹ̀ tá à ń pè lópó ọ̀ṣun àṣẹ ọ̀ṣun fúnkẹ́ ọmọ rẹ tá a pa lọ́jọ́ sí. Si àsóhun gángan ló pọ̀ ọ̀sùn láti ìgbà tó ti wá kú òǹlù eku òkè bí eku bẹ́ẹ̀ lẹ́yẹ òkè bí ẹyẹ bí ìlú Ọ̀ṣun tẹ̀dó òṣè wá ní parẹ́ tí ó do ohun tàn là wá fún kó foríjì wá o. Ọ̀ṣun yẹn. jẹ́ pé oṣù tí lòun lọ́wọ́ yìí mi ò tún fi ẹsẹ̀ tẹ̀mẹ̀ mọ́. yẹ́yẹ́ ọ̀ṣun yẹ́yẹ́ ọ̀ṣun o ẹ bá mi kórè yẹ́yẹ́ ọ̀ṣun ẹ jèbùrẹ́ o àwọn olùgbẹ́bẹ̀. mo kórè yẹ́yẹ́ o ọ̀ṣun ẹ̀rí o àgbá o. ọ̀ṣúnyẹmí ọmọ ọ̀ṣútóun èmi àti ọ̀ṣútóun la jọ ṣe kékeré dàgbà ọ̀ṣútóun nífẹ̀ẹ́ ọ̀ṣúntẹ̀dọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó lè fi eríkìíríkìí ara ẹ̀ fi tọrẹ fún ìlọsíwájú ọ̀ṣúntẹ̀dọ̀ nígbàkúùgbà lóòrèkóòrè ìtẹ̀síwájú ọ̀ṣúntẹ̀dọ̀ òun ló máa ń jẹ ọ̀ṣútóun lógún ro ọ̀rọ̀ ìyá rẹ̀ ro iṣẹ́ ìyá rẹ̀ Ṣèbùrẹ́ Awolùpẹ́bẹ̀ tí a bá gbàgbé ọ̀rọ̀ àná àìnírẹ́ni bá ṣe é olúwawo ti fẹ́ tùlù mọ́ wa lórí kódà omi bíi ń tán àbúrò rẹ̀ ó ti gbàbọ̀dì fúnlùú ọ̀ṣunyẹmí ìwọ nìkan ló lè gbà wá tí ìlú ọ̀ṣun tẹ̀dó òfin ní parẹ́ ìwọ ló lè gbà wá tí ọ̀ṣun tẹ̀dó òfin ní di ìtàn. Ah! ọ̀túnyẹmí ìwọ lọmọ ẹlẹ́yẹlé àárọ̀ ọlọ́dẹ ẹ̀gà abẹ́gà tuntun yàrá ẹ̀wọ́n ní àrògún ti jẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn ọ̀rọ̀gún ti jẹ lẹ́sẹ̀ yàrá lẹ́sẹ̀ yàrá ló fọ bá ti jẹ mo ti wá ọwọ́ mi ò tó ọlọ́dẹ kọjá máa rọgbọ́n mọ̀ àmọ́ o ohun tẹ́yẹ bá jẹ lẹ́yẹ máa gbé fún bá tiẹ̀ kú a ó mẹ̀mú. kódà màá jẹran ẹran ọ̀yà màá jẹja mi ò gbọ́ rí kọ́mọ bá pọmọ bá kódà ìlú yìí ó ti dàrú tán yányán. ọmọ bá mọ̀ kọ́ ọ ọmọ bá mọ̀ pé wọn lè ní. lẹ́nu rẹ̀ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni wo èmi àti kábíyèsí la jọ wà nígbà tá a sì rí tú olórí bó ṣe wọn àwọn kò lè mórí bọ́ torí kábíyèsí ti mọ̀ lílọ tí àwọn kábíyèsí lò bí ìpadàbọ̀ àgbò tó fẹ̀yìn rìn ni agbára lọ́lọ́ mú wá ni wo ọmọ àlè ládé rojú ọmọ olúwawo ni. Ah, hmm, hmm, hmm, n olúwawo mm-hmm. kábíyèsí ti mọ̀ báyìí kí ni ṣíṣe gan-an. nígbà náà wà ń kọ́ ah. ẹ wo kíní kan ò lè máa bẹ́nu gbókó mọ́dún mọ̀ọ́rù mọ̀ọ́rù mọ́rọ̀ àwa yìí o mm. mo lóògùn gbogbo àṣírí ìlú ìyọwọ́ mi ló sì wà bó bá wù mí mo lè ní kẹ́rù mọ́ sọba lọ́lú ọ̀sùn tẹ̀lú bó bá tún wù mí mo lè ní kóbìnrin yóò mọ́ sọba lọ bó bá wá wù mí mo lè wo sososo kí ilé mi gangan mo fẹ́ gorí àpèrè kí n mọ́ sọba lọ tí kò sì sí baba lákùbà ẹni tí ó yẹ lọ́wọ́ wò.

máàyè ní sọ́ọ̀sì wọn kó sùn bá kùnú sínú rẹ̀. àwọn ifá àwọn ifá àwọn ifá mélòó mo pè ọ́ ọ̀dàlẹ̀ ọ̀ sì balẹ̀ lé lónìí nítorí wọ́n ní àyà ìrójú fún ọmọ tiẹ̀ lóyún ìjímèrè ìrójú kan ọmọ tiẹ̀ lóṣùn ìbínú wàràǹwèrè báyìí onígilango fi fọ́ọ̀mù àti ẹ̀ dànù ọjọ́ ewu bá ti ṣẹ́ báyìí igbó ní forí ilé ọyá gbàgbà yìí. ẹ wo oríṣà wọn ni mo tọ̀ sálà mo tọ̀ sálà wọn ò fi bá mi wú rárá gbogbo ẹni bá ro kúrò mi wọ́n gbò bí ajá kú ni gbogbo ẹni bá romú kúrò bí wọ́n lọ́wọ́rọ́ kú nítorí kí ni ẹbọ ní pẹlẹbọ èpè ní pẹlẹpẹ àṣàsí ní palásàsí bógìtì ọ̀dọ́ bá jí orí ara rẹ̀ ló jì sí. ó dàdúró bẹ́ẹ̀ wọ́n ní àìgbọ́ tágíẹ́rì ọmọlé àìgbọ́ gbìyẹ rà àìgbọ́ kọ̀rọ̀ bá ta wọ̀ mọ́ ọlọ́yún bẹ̀rẹ̀ ó yẹ sùkúlù rẹ̀. ẹ wọ́n rí sá ọ̀bẹ kí àwọn olórúkọ tá à ń pè fa ọ̀bẹ jìgìjà lórúkọ tá à ń pè sọ̀dà òṣù láàlà farayípẹ̀ lórúkọ tá à ń pè ìyàmì àjẹ́ ẹ àbáwọ́ alágbọ́lọ́dọ̀ mo pè ah, ọ́ wẹ́ẹ́rì ọmọ rẹ. ọkọ ló ní mọ ọkọ lóminú òkìkà ló ní mọ ọkà ọláyà kò síyè kò síyè lọmọdé yẹn kẹ ọjọ́ àbá kíkọ nǹkan bójú òlù ìjìjì ń musa wọrọ etí ẹni ọwọ́ tẹlẹgẹ̀dẹ̀ bá gbẹ ilẹ̀ nídàálẹ àwọn ifá ilẹ̀. gbàdéyàn ká ta ni ọ nílé àwo ẹrù mélòó làwọn ìyá mi òṣòro mọ̀ngàrù lọ́lé àwo. ẹrù mẹ́ta ni. àwọn wo lóru àti pé kí ló ṣe wọ́n. ìkúnnukúru tiẹ̀ ó pa lórí àkàlàmọ̀gbòrú tiẹ̀ ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn. wọ́n ti ewúrẹ́ ní pàpà yìí kí tí wọ́n fi pọ̀ fá wọ́n di àgbò ní pàpà tí wọ́n fi pọ̀ ṣọ̀gbọ́ kò gbági kò gbókùn báyìí ni ọ̀gá bá wọ̀lú ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ báyìí ni ìgbà kan torí iṣẹ́ wa àwọn yìí fá ọgbọ́n ní ìràwọ̀ ọ̀gbọ́n lónìí lónìí ilẹ̀ mú ọ ẹ mú mú ọ ẹ mú. òpó òpó òpó ìbà òpó lé arẹrùmásọ ìbà dá báyìí ìbà tẹ́ báyìí ìbà ohun tó kọ́kọ́ dá kí n tó dá ìbà ẹ̀yìn ìyá mi ìbà ṣẹ̀dá ìbà yèyé ọ̀ṣunfúnkẹ́ òpó ọ̀ṣuntẹ̀dó ìwọ ni mò ń pè ó ti do òòṣà lónìí ìwọ ni mò ń bọ ọ̀ṣuntẹ̀dó nílò òpó ọ̀ṣun ọ̀ṣunfúnkẹ́ fàbọ̀ sílé pẹ̀lú òpó ọ̀sùn. ìyá mi èé ṣe tí ìwọ ń làkùn lórí ọ̀rọ̀ àwọn ọ̀dàlẹ̀ wọ́n fojú olóore gungi wọ́n gbórí ilẹ̀ ṣebi ọ̀ṣun tẹ̀rẹ̀ ti dalẹ̀ ọ̀ṣun jẹ́ kó mi ọ̀ṣun gbé wọn lọ. wọ́n da lára wọ́n da jèrò wọ́n dẹ̀rọ̀ gúnlẹ̀ ìlà ọ̀ṣun fúnkẹ́ ìka ti ka àṣebí ti bá mi lọ ọ̀dàlẹ̀ ti bálẹ̀ kú ọ̀sùn fúnkẹ́ tọ̀sùn ṣèlú ní ojú àrò. ìyá mi rọ̀ mọ́ òpó ọ̀ṣun jẹ́ ká máa relé wa tuntun. ọ̀sùn fúnkẹ́ ó ti ìlẹ́gbẹ̀ẹ́ méjì ayé òun òun ó ti dàpọ̀ mẹ́bọra ó ti dàpọ̀ mọ́ òòṣà ó ti fèyí sàgbà mi jẹ́ kí mi ò máa ṣe bí kí wọ́n mọ̀ sọ̀hún ọ̀sùn tẹ̀dọ́ òní fúgbà kọ̀ọ̀kan gbàgbé ìwọ lọmọ ẹlẹ́yìn ẹlẹ́yàrọ́ olóòde ẹ̀gà abẹ́gà sunkún yàrá ewúrẹ́ ọ̀rọ̀gún ti ń jẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn ọ̀rọ̀gún ti ń jẹ lẹ́sẹ̀ yàrá lẹ́sẹ̀ yàrá lóko ọba ti ń jẹ mo tẹ́wọ́ sí